Ọwa dị di ngburo ngbọda ìgbọ́dà ààrómi ni musilihu lẹ́nìkan fi gbọ wá síbí ẹnìkan tán jọ ń sọrọ nípa amadíyà ọwa ni ní ìsúlọ́dọ̀ àfáà yín ẹni yẹn lòun èsà àfáà. Musili wa dára ẹ̀ lójú ó fi wá débi ó débi tán ó di nǹkan mìíràn lọ́wọ́ ló bá di mi ò réré rí i ń padà lọ lé ẹ̀rí ń bẹ ń lé ìréré rí ìréré rí i ń padà lọ lé ẹ̀rí ń bẹ ń lé èyí tún ń kọ́ Músílì ìréré rí i wọn ò fẹ́ hàn wá rí i ń padà lọ lé ń lọ mẹ́sì wá ń lé ọjọ́ yẹn ni mo ní lónìí ọ wà á máa musiliu ẹ̀rí ń bẹ́ńlé digbí ti musiliu àlọ́sábẹ́ elesu musiliu tó rí wa ń bẹ̀ wọ́n tún káńsù ìjókòó lẹ́yìn yẹn abu muhammadu mr ali òun náà pàdé amadiya kan lamadiya ń bá sọ pé kó pe àfa àwọn wá wọn mọ̀ kọkọ ya wọn ni àfa rẹ a sì jókòó sílé wọn. wọ́n rí mi tán wọ́n bá tẹ̀ sọ̀rọ̀ wọ́n láwọn fẹ́ lọ síbi jẹ̀nàṣà àwọn ò lè ṣe dìbéètì mọ́ ẹ dákun ẹ má sá lọ ẹ jẹ́ àjọsọ kínní inú yàrá náà la wà wọ́n ní kò sí ní tó jọ wọ́n ní tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ kí n wá pàdé àwọn ní mojoyin ọlá kílẹ̀ mojoyin ọlá lọ́nà mọ́nà tán nígbà tọ́sẹ̀ náà pé jàmáà mo tún lọ sí mojoyin ọlá o èmi àti Mr. Ali ńgbà tá a débẹ̀ àgbààgbà bíi mẹ́rin amadíyà ni mo bá ń kalẹ̀ ní bá ní àbúrò yìí mọ́ ọkọ ìyá wa a ti mọ̀ ọ́ lọ́kọ ìyá wa fi wá lọ́rùn lẹ̀ jáwa náà mọ̀ ń ṣe tiwa ṣebíwọ náà ń ṣe tiẹ̀ àdí ọ lọ́wọ́ mo ní bàbá èmi ò dín lọ́wọ́ ẹ̀ sì mi náà lọ́wọ́ ṣùgbọ́n ìfẹ́ kẹ́ ẹ kó rí burúkú ran àwọn tí wọ́n lérò pé mùsùlùmí ni orí burúkú tí ń bẹ́ẹ̀ ní amadíyà ìfẹ́ kẹ́ ẹ kó ran àwọn tí wọ́n lérò pé mùsùlùmí ni yín tí n bá wá dá sọ ó lè mọ̀ tẹ́rùn bíi kí ẹ̀yin fún ara yín náà kẹ́ ẹ fọ èsì káyé gbé sí yín wọ́n lọ́ọ́ mọ tó ṣẹlẹ̀ àwọn ò ní bọ́ sọ̀rọ̀ láti India London wọ́n ti sọ pé àbúrò yìí mọ́ o ọkọ ìyá wa ni o ẹ gbọ́dọ̀ bá ṣe dìbéètì o tí sì gidi yín ò bá fẹ́ tẹ́ o. abákúrò ń bẹ̀ yẹn lẹ́yìn ìgbà náà ni àwọn ará ilé ṣéwù ní olómi lásìkò covid nineteen lásìkò covid nineteen àwọn bá tún dé wọ́n bá ní àwọn mọ̀ pé ẹnìkan nú àwọn ó ti dàmàdíyà òun ló bímọ làwọn fi lọ ọbẹ̀ làwọn ní káwọn lọ kí i ìgbà táwọn ó dé bẹ́ẹ̀ ọba di jàmá àmàdíyà ibẹ̀ làwọn wà ni wọn ti pe àwọn sàmàdíyà ní ìsìn mo wá tún fẹ́ ka lẹ́tà lórí ọrọ ilé ṣéwù ní olómi torí mo padà kọ lẹ́tà lé lórí lẹ́tà náà rèé o. in the name of Allah, the most merciful, the most gracious. Mo lè má lè tú kíní ìsìn Yorùbá dàdé alára o. Mo wà ní live program lọ́wọ́, mo ń ṣe program lọ́wọ́. May the peace and mercy of Allah be upon his last prophet and messenger, Muhammad born Abdullahi, his households, and his companions. Friday 4 4 1442 ọdún táwọn kèfèrí lọ́jọ́ yẹn jẹ́ 2011 2020. Attention! Amadiya Muslim Jama'a òrè ló pé ìsàlẹ̀ àfà ilé ṣéwù olómi area Academy Ìbàdàn diasa The Ahmadiyya proposed debate at iléeṣẹ́ wo lómi area academy Ìbàdàn. Àkọlé ẹ̀ nìyẹn o. Àkọlé ẹ̀ o. On Tuesday twenty of October twenty twenty, Brother Bashir Rasheed and Brother Musa Olatunji were invited to a naming ceremony by Brother Adeleke Kosim. We honoured the invitation. After the lecture, in the course of the program, Amadi missionary, Amadi missionary Muhammad Bashiru talk a lot. Amadi missionary Muhammad Bashir talk a lot on Ahmadiyya in the presence of their members. The area president, Alhaji Ganiyu Mudasiru, Alhaji Ganiyu Mudasiru, popularly known as Baba Liu was in attendance. Then he implored the two of us to join Ahmadiyya Jama'ah after his lecture. We refused and challenged them to explain to us in public why we need to become Ahmadis after our being Muslims so that we can say our understanding of it as well. We all agreed to it, and the public debate on it was unanimously accepted. Later, the Ahmadiyya Jamaa gave an excuse to postpone the debate till after the ongoing End-SARS protest, so as to conduct the public debate in a very peaceful atmosphere. After the End-SARS protest ended, they called us back to our proposed public debate as earlier agreed upon by the two parties. Then, both of us fixed a date and venue. At the meeting, we all fixed it for Saturday, 14th of November 2020. Ní ṣókí, torí àkókò, àwọn bọ́dà méjì kan, wọ́n lọ síbi súná ọmọ kan. Níbẹ̀, wọn ò mọ̀ pé ẹni tó bímọ yìí ó ti sáyìn bẹ́yà pẹ̀lú amadiya míṣánná àwọn kan tórúkọ rẹ̀ ń jẹ́ muhammadu bashiru ó ṣe wáàsí níbẹ̀ ó wá ké sáwọn bọ́dà méjèèjì pé ẹ̀yin ti yín ti sáyìn bẹ́yà ẹ wá wọnú amadiya ọ̀fẹ́ sọ wípé àwọn ọmọ ti ń gbá sí dáadáa tẹ́ eléyìí ló bí ìfẹnukò wọn láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ ìta gbangba tí wọ́n sì mú ọjọ́ tọ́jọ́ jẹ́ Saturday fourteen November twenty twenty kókó paragraph yẹn nìyẹn so o lè kà á fún ara rẹ kó o túbọ̀ bá ṣe wù ọ́. On the day of the debate, everything was in order and the debate commenced with introduction of speakers for each party. Surprisingly, a side talk rose up from the side of Ahmadiyya Jama'ah that lasted for about 20 minutes. Eventually, they voiced out and declared that they had decided to walk out of the debate, giving us an excuse that they will need to take a permit from their headquarters for the ongoing debate to continue at other time in future. So they said this debate must stop now till the permit will be granted. We did not object to it, even though we were very disappointed at this impromptu walkout. They told us that they did not know that the sitting will be externalized. Therefore, they need to reinforce themselves with their topmost scholars and take permit as well. We just thank Allah that we just thank, we just thank Allah that no accusation of troubles was made against us before, during, and after the aborted public debate by the Amadis, They promised us the positive feedback at night on that day. Unfortunately, they have not fulfilled their promise till date of this letter. Koko tí ní Yorùbá ni pé nígbà tí wọ́n fi síjókòó dìbéètì sí ọjọ́ Saturday fourteen November twenty twenty adéjókòó ìjókòó bẹ̀rẹ̀ wọ́n dárúkọ àwọn àáfàá amadíyà èmi ò tí ì farahàn nítorí pé èmi náà ti gbà pé èmi lọkọ ọ̀ya amadíyà kódà nígbà tí mò ń lọ síbẹ̀ mo tún mú mìndíìlì mo tún dàborí ṣe é tí kì í bá máa dé fìlà tẹ́lẹ̀ tó bá dé fìlà fèsì àyàtọ̀ èmi ìwé láwàní kò mọ́ mi lá ìmọ̀wé so mo wá wò pé kí n fi mìndíìlì yẹn eh, ẹ̀sìn máa ń sẹ́kẹ̀ mìndíìlì táwọn lábá máa ń dàborí yẹn pèsè máa ń dàborí yẹn pé kí n dàborí bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kí n rí lò bá ẹ̀ mọ́ wọn lára àmọ́ nígbà tí mo déjòkó tán wọ́n wọ́n àdírẹ́sì mi gẹ́gẹ́ bí abu mujahidi mikael bí mo ṣe jókòó tán ẹnìkan tó já máa dílọ̀ kan lágbo wọn wọ́n fẹ́ sì jókòó tèmi ara rẹ̀ ò balẹ̀ mọ́ ìṣe ní ń sẹ́ẹ̀gùn bó ṣe ń narùn ní ń gójú òkè bó ṣe ń wọ̀sùn ló ń wòsì èmi ò mọ tó rọlù mo sá mọ̀ pé yèrèpè ò sí ń bí tá a ti jókòó tábà sọ pé bóyá yèrè pè ló ṣe kí ni o ló dà sí lára àbálà àbábọ̀ ó dìde kòkì ó sì lọ gbé tí ko àwọn àáfà àwọn létí ó ní ẹ̀gbọ́ ìjókòó yìí kò ní í ṣe é ṣe mọ́ o ọkọ ìyá àwọn rèé o àbúrò yìí mọ́ná ń jẹ́ o kì í ṣe àbúmùjáìdì o ẹjẹ́ á tètè fẹsẹ̀ fẹ́ ni o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìṣẹ́jú márùn-ún lọ ìṣẹ́jú mẹ́wàá lọ mẹ́ẹ̀ẹ́dógún lọ ogún ìṣẹ́jú lọ àà mọ̀dírétọ̀ bá ní ẹ gbọ́ kílẹ̀ ń tẹ̀ ẹ sọ káyé gbọ́ báyìí ni bàbá Aliu bá dìde ó ní ìjókòó yìí kò ní tẹ̀síwájú mọ́ ó gbé microphone lẹ̀ míṣánná bá míṣánná náà òun náà bá tún gbé microphone ó ní bá a ṣe rí yìí ó ní orúkọ tí wọ́n fi ilẹ̀ na fake this man it is Abu Rahima it is not Abu Mujahid okay nítorí náà all Ahmadi here work out we declare this debate ended ah mbasi dide. sì dìde ẹ dákun ẹ má jà ṣe bẹ́ẹ̀ èmi kan náà mò ń jẹ́ àbúrò yìí máa ń kò tọ́ èmi náà mò ń jábú mùjáìdì èmi náà ni àbúrò mọ̀dọ́ọ̀nù gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún mi ṣùgbọ́n ẹ̀yin amadi ẹ̀yin náà lẹ ṣokùnfà tí mo fi ń pààrọ̀ ọkọ̀ èyí ti ṣe tẹ́ fi ń sá fún mi mi è ṣe bàbá iná kojú mi è sì ṣe olójú bá mi dẹ́rù bọ́mọ wáìtẹ̀ fi ń sá fún mi èèyàn ni yín èèyàn lèmi náà ebe ẹlẹ́ẹ̀lẹ́rìí lọ́wọ́ ni so ẹ̀ẹ́gbà tẹ kẹ́ ẹ tó wá lẹ wá tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ́ ńgbà tẹ rí mi tán ẹ̀ wá ní ẹsẹ̀ lọ gba àṣẹ lọ́dọ̀ àwọn ọ̀gá yín ẹlẹ́ẹ̀mọ̀ wípé àbúrò ẹ̀mú ọ̀wà síbí báyìí ìtumọ̀ externalize nìyẹn ẹ̀ẹ̀mọ̀ pàbúrò ẹ̀mú ọ̀wà sí ìdí báyìí gbogbo ẹ̀bẹ̀ tá a bẹ̀ wọ́n wọn ò gbà wọn ní àmọ́ gbọ́ ọjọ́ dìbéètì lọ́jọ́ míì ni o ok. Now we are oh now we are now formally making it known to them as follows. Nígbà tí a wá retí retí títí di déètì tí mo kọ lẹ́tà eléyìí 2011, 2020. last month láàrin sí kankan gbọ́ meanwhile wọ́n ní ká lọ wá mọ́ṣáláṣí wá àwa mọ́ṣáláṣí wọ́n mú ọjọ́ ọjọ́ pé wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n ní kí nìkan ṣẹlẹ̀ dàn kákọ̀ ọ̀dà o àwa kọ lẹ́tà mi sí wọn pé at our side we are still we are still on it fully without any further delay. Two, on that fateful on that fateful aborted debate day, we eventually agreed to fix the debate on any Saturday of the week and to be con conducted in a better large place within Ibadan metropol uh, metropolis. Three, we have also agreed to the use of any recording device. Four, the topic of the proposed debate, although caused a little argument, at the beginning of that aborted debate and eventually resolved shall be based on the bone of contention at the said naming ceremony. This is the genesis and cause of why the two parties unanimously agreed to hold a peaceful public dialogue. We recommend we go back to the bone of contention. Thus, at our side, we suggest the belief of, Ahmadiyya as our main and first issue. Any other topic can be added to it, if any, from your side. We know, as you always claim, and as you claim on the, on the aborted debate day, that Ahmadiyya Jama'ah is not coward to hold a peaceful public debate anywhere, anytime, with any Islamic scholar be it Imam Abu Rahima Mikhail or any other person, to please, for the sake of Allah and for the sake of spreading the goodness of Mirza Ghulam Ahmad, the founder of Ahmadiyya, finalize the issue and come out in black and white with declaration of your suggested date and neutral venue. We are very eager to meet you all in a very peaceful conduct. We supplicate to Allah to make it a reality. Thanks for your cooperation and mutual understanding. Yours faithfully, Abu Rahima Mikail Ibadan. The two brothers that were invited to join Ahmadiyya Jama are Brother Muhammad Bashir Abdurrashid and Brother Musa Olatunji. This is letter as at 2011, 2020. twenty twenty. lẹ́tà tó wá tẹ̀lé léyìí òun lẹ́tà Ahmadiyya. lẹ́tà Ahmadiyya ló ń wò yẹn o ó bí adé ti December 5, 2020. twenty kí n dé tì ò ní twelve so be last week nìyẹn àbí wọ́n ní broda Mikael abu abdulrahim aburahima Ìbàdàn dear broda Mikael abdulrahim asalaamu aleykum wa rahmatulahi wa barakatu invitation to a four-day public lecture the office of the national tabligh of the Jama'ah is organizing a four-day open-air lecture public lecture from Thursday, December 10th to Sunday, December 13, 2020, beside United Secondary School, Idiobi area of Agugu, Ibadan. Ìtumọ̀ ìpè sí wáàsí ìta gbangba ọlọ́jọ́ mẹ́rin. Wọ́n ní iléeṣẹ́ National League ti Jama Ahmadiyya ó ń ṣe ètò wáàsí ọlọ́jọ́ mẹ́rin síta gbangba láti thursday december ten títí di sunday december thirteen nítòsí ní ẹ̀gbẹ́ united secondary school ìdíòbí area of agugu ìbàdàn the topics to be treated are as follow àwọn tọ́pìkì táwọn máa treat níbẹ̀ nìwọ̀nyí day one islam and morality.